وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور ما آتيناكم من واذكروا ما فيه لعلكم تتقون الله سبحانه وتعالى وإذا أخذنا ميثاقكم الله ما خلق في رمضان

àdéhùn yẹn bọ́lá bàbá yìí ní gbogbo gbà wípé ìjẹ́kù ń pé àdéhùn láàrin ọlọ́run bá ní wọ́n ní ìgbà tó ìgbà nígbà tá a gbé ìmọ̀lẹ́ ìsọ̀rẹ́ wọ̀rọ̀ ná ọ̀rọ̀ mọ̀ tó tí àwọn ọlọ́run tá a wá gbé àpáta ńlá àlùjábà òkè ńlá ìràbàtà táwọn ọlọ́run ọba ta gbé sí omi yí báyìí. àwọn akóni náà tó ń wọ̀nyí ọ̀rọ̀ ọ̀tá rẹ̀. wọ́n kí ni túmọ̀ wọ̀rọ̀ fáwọn náà fọ́ọ̀kọ̀ kò mọ̀ tó wọ̀. ọlọ́run bàbá subhanahu wa ta'ala ó wàyídà àkọ́gbá lè pa ẹran tí nígbà táwọn ọmọ bàbá ní lè pa àdéhùn aláhàdù àtàkì àdéhùn tó tóbi tó yí tó nípa tó ń bẹ láàrin ẹ̀dá olówó rẹ̀ kí náà ní àdéhùn náà tó náà ní ìdí ọ̀rọ̀ ẹ̀ ìmọ̀ ìtẹ̀lé àṣọ ọlọ́pàá ìdí ọ̀rọ̀ ẹ̀ ìmọ̀ ìtẹ̀lé àwọn àtẹ̀lé ọlọ́pàá àrẹ ìṣẹ̀lá àdéhùn tó ti

الله سبحانه وتعالى وإن تقوا الجبل فوقهم كأنه كلا وظنوا أنه واقع فيه خذوا ما آتيناكم من قوة واذكروا فيه لعلكم تتقون سورة العرب نسبة الله سبحانه وتعالى قد ما بقي يقول بعد سورة البقرة الله ما بقي شوف وإن تقوا الجبل wọ́n ní bàtà wọn gba gbé òkè bàtà ńlá fọ́ọ̀kọ̀ tàgbé wọn lórí pàṣẹ òwúrọ̀ ńlá ó là gbọ́dọ̀ kí pé nǹkan kan sígi bò wọ́n kí nǹkan pé nǹkan bẹ lókè wọn. àwọn bàbá sọ yìí nígbà tí mo tẹ̀lé àbúrò wa musa tí mo tẹ̀lé ọ̀rọ̀ mo tẹ̀lé àdéhùn mi láàrin àwọn àtọ́lọ́kọba ọlọ́run bá ní kí òkè pàṣẹ fókè fókè síbi kó wa lọ dúró sórí wọn. ẹ rí pé ìṣètò agbára ẹ̀rú wa bà wọ́n wọ̀gọ́ ń dúró adúláwò wá sí òun bìhì ọ̀nà ọ̀bàlú sọ̀rí wọ́n ti rò pé àpáta yẹn ṣe kí ni yóò gbó pa àwọn ọ̀dọ́ lápapọ̀ bá wọn tó bá bọ́lé wọn kí tí wọ́n gbọ́ pa lọ. aláwọ̀ kó wá lọ rèé kó kọ́kẹ́kẹ́ gbé kó wá lọ dúró sí dèdè orí àgbà ní sọ̀rọ̀ yìí ó wá wò báyìí wọ́n wò báyìí à ń wá òbí gẹ́gẹ́ bí ẹni pé kí ẹ̀sìn kí ni o bẹ̀kọ́ kí ni ọlọ́run bá ní kí wọ́n ṣe ọlọ́run bá ní ẹwà bíi wàkúlù wọ́n tún kó lórí báyà jẹ́dẹ́ wàkúlù ọ̀tún lẹ́sìn lọ́wọ́ ọlọ́run nínú ìfọ̀ àdéhùn tọ́lọ́

ẹ̀sẹ̀ lé tó bẹ̀rẹ̀ sọ̀rọ̀ nínú àbẹ̀rẹ̀ náà ni pé ẹ̀wọ̀n ló ẹ̀sẹ̀ ìfọ̀rọ̀ wọ̀n padà bọ́ọ̀lù tuntun àwọn ọ̀rọ̀ òkè ńlá òkè àgbèrè ìlérí àwọn ní àwọn bàbá àwọn ọmọ àwọn àwọn lábà tàhá wà ní ìtọ́ àkùdà nígbà tí wọ́n fi ọwọ́ dẹ gbẹrẹ tí wọ́n fi mú ìtẹ̀láṣọ́rọ̀ tí wọ́n fi ìtẹ̀láṣọ́rọ̀ bá pa òun ní ìrìnzá ọ̀gbọ́n ọlọ́wọ́ bá fi ìyẹn ṣe ìṣúná fún sẹ́ẹ̀rì fún ipa yẹn rẹ̀. Wọ́n gbọ́dọ̀ sọ́wọ́ ọba lẹ́nu, wọ́n tẹ̀lé àtẹ́bí wọn, wọ́n tẹ̀lé tó fẹ́ lókèrà, ọlọ́run wá ní kí òkè ńlá ó sígi wà bọ́ sí orí àwọn ọmọ ìdáró ó fi kìlọ̀ fún ọgbẹ́sẹ̀ ibi kí ẹ máa bí kó máa ṣe kó máa tó ẹ máa lápòjúwe kó máa gbèsè bí ẹni tó wọ́n lónìí ààrẹ kí aláwa di ààrẹ sí ọdún láti ibà sí ọdún. ẹni pẹ̀lú ẹni yẹn tó bá là di ààrẹ yẹn ní tó yẹ kó ṣẹlẹ̀ ni pé kó máa tẹ̀lé gidi ọ̀rọ̀ àti ṣùgbọ́n ẹ̀rí ẹlòmíì yóò tún fẹsẹ̀ bẹ̀rẹ̀ wàhálà kìí sòrò àwọn bàbá ìsọ̀rọ̀ yé ọ̀sùn jẹ́ sábàbà ọ̀sùn jẹ́ ẹ̀tọ́ ọkọ̀ tuntun ẹ̀rú ẹ̀rú sábàbà àti. aláṣọ àrùn ọ̀tá ara wá ń wo òkè yẹn wá òkè yẹn kẹsì ọmọ ó ní àlefà abbas adúlẹ̀wò lápẹ̀tẹ̀ wà sọ àti nígbà táwọn bàtà sọ̀rí tí wọ́n kọ̀ láti tẹ̀lé aṣọ ọ̀rọ̀ rọ́bà ààrẹ ìjọba aláàbùrọ̀ àdùn ọ̀tá ara ó gbé òkè ìbèrè wọn kó lè jẹ́ ìjẹ́rùbà fún wọn pé ẹsìn tọ́lá ọba àdúgbò owó olùdíje ọ̀dọ́ ló ń bọ̀ wá. àwọn náà mọ̀ pé òkè àpáta yìí à ní tó lè mọ̀ jọ jábọ́ ọ̀rọ̀ màdùkú rẹ̀ nígbà tí wọ́n rí bá kọ́nà àkùdé yìí wọn kò kàlàbà àbá wọn yẹ sùúrù nígbà tí wọ́n kọ́lá kúrò mẹ́lẹ̀ kọ́nà àdókòtò dáadáa sì dàda nígbà tí wọ́n kọ́lá kúrò mẹ́lẹ̀ kọ́nà àmọ̀rọ̀ lọ́wọ́ ìjọba àyàmọ̀ àlẹ́ yìí ọlọ́run bá pa òkè láti gbogbo gbogbo wọn mẹ́lẹ̀ ó jalè wọn lérí ọlọ́mọrù ilé ọ̀pọ̀lọpọ̀ ó wá wọ òkè ẹ báyìí òkè ẹ ti ó pàtàkọ̀ olóṣù tí a dára. Àwọn bàbá ìsọ̀ yìí tó bá sáré fún ìtòlè. Ó ń bẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ púpọ̀ ìlà. Ṣètò ọlọ́run, ṣètò ọlọ́run, lè dáàbò, lè dáàbò, lè ṣe. Láàárẹ̀ pẹ̀lú àwọn abẹ́rẹ́ ìlà bá wọn. Ìyá kí ìgbà rẹ̀? Ó lọ́ bá gbóni. Ṣé ọ̀sán fáwọn tí àwọn ọba so ó ṣe jẹ́ tó bá sí àdéhùn ìgbà tí ìjìyà ọlọ́run bá máa fẹ́ tó fẹ́ kò lórí ẹ̀dá ní ẹ̀dá ó tó lè ṣe ọ̀rọ̀ ẹni tó lè wáyé pé ẹwọ fìlà áwùn nígbà tó parọ́ gé ẹni àlàn àbí òun náà ní ti ọ̀dọ̀ àlàn ṣé ti wáyé so tó bá ní kó o ṣe fún ọlọ́run ọba mọ́jú ó sì kà bá rí parọ́ ọlọ́run ọba tó bẹ̀rẹ̀ dá bá lábẹ́ ìjọba tí o bá sì di pé ẹ̀mí fẹ́ bọ́ta mọ́jú ó dìgbà sí ìpa ọlọ́run bó dé mọ́jú ó dìgbà sí ọlọ́run bá wá fẹ́ fìyà jẹ ọ́ kó o tó tẹ̀lé àṣẹ ọlọ́run. àwọn bàbá yóò sọ yìí àwọn tó ní tètè lára ìtẹ̀sí rí pé kí bínú ọtún ọba sì rí ìyá ọlọ́run bàbá láì ọ̀pọ̀ ọ̀pọ̀ àfààní ọ̀sán kan tuntun jáde ẹni wá gbọ́dọ̀ wọn bá lọ́kọ́ ṣùgbọ́n láti ìjọba tó yẹ kó wọn náà ní ìjọba bẹ̀rẹ̀ tọ́fẹ́ forí kọlọ̀ tó ṣe pé àwọn akọ́bẹ̀rẹ̀ lókè rẹ̀ tó forí kọlọ̀ tẹ̀. àwọn àfáà ní ìdí wọn tó fi pé lájà dúró wọn láṣù wọn lọ́tọ́ wọn lóṣù wọn bá mú ẹgbẹ́ kan lọ́dọ̀ sí i bẹ́ẹ̀ ni wọ́n fi ẹgbẹ́ kan wọ́n fi lélẹ̀ kalẹ̀ wọ́n bẹ̀rẹ̀ mi ti bókè gba ìdàlẹ́ ọlọ́run nígbà tó ọ̀sán àtẹ̀wú wọ́n sọ̀ dé wọ́n ti rò pé àà ah, ilé ilé ọjà náà sùhàn fàṣùnà ọ̀pọ̀ fàkàtà fàánù yọmọ ẹ̀yà bá bá àwọn ọmọ òkè tó ti wà lọ́dún ìgbèrí wọn yìí tí wọ́n wá forí kalẹ̀ náà wọ́n gbà á ti láti forí kalẹ̀ wọ́n bọ̀ ọ́ lé alórí. Allah subhanahu wa ta'ala ọlọ́run á gbé ẹ̀kọ́ ọlọ́run ọlọ́run ọlọ́run á kó sí àánú rẹ̀ ìbámu ọlọ́run ní wọ́n yóò sọ̀rọ̀ nípa fún wọ̀rọ̀ pàánà ọ̀rọ̀ ẹnẹ́tì nígbà tí Allah subhanahu wa ta'ala ẹnẹ́tì láàrin tí àwọn ọlọ́run sì gbé òkè òkìrẹ̀ yìí lórí. ọlọ́lẹ́ kùdú máa àtẹ̀yìnà fún ìpòwà kùdú máa àtẹ̀yìnà fún ìpòwà tọ̀ ẹ ti borí kalẹ̀ láì ṣùgbọ́n ẹgbẹ́ wọn kalẹ̀ ẹgbẹ́ kan wọ́n kọ̀ bẹ́ẹ̀ kejì tẹ́gí ọdún wọ́pì tó fi dẹ́kọ̀ àwọn afọ àmọ́ sọ wípé àwọn bàánú ìsọ̀rọ̀ ẹ̀ ìkíní yẹ̀ òkú lára wọn nìyí ìforíkalẹ̀ wọn wọ́n máa ń forí kalẹ̀ ní forí kalẹ̀ abala kan ìforí kalẹ̀ kí ni o abala kan wọ́n máa fi orí kalẹ̀ wọ́n tún máa fi ni o wọ́n tún máa wo abala àbòdé ẹ̀rí tẹ̀mí náà dáná bí náà bá kí wọn ìjọba kí wọn bẹ̀rẹ̀ nínú sùpàtà àwọn ẹ̀rọ òní pé wọ́n máa ń forí kalẹ̀ lọ́wọ́ òní forí tàbá àtúntò dé forí kalẹ̀ wọ́n ti kí wọ́n máa wò ké lọ pé nítorí tí wọ́n ń dòó lé ṣe kí ni o títà ní àrẹ́dẹ̀ àwọn ọmọ ìpínlẹ̀ àṣàrà ìpín nínú pẹ̀tẹ́ nínú àwọn àbùkù tọ́lọ̀ ọba tó sẹ́kù sọ́nà àwọn bàbá Israel òun náà ní pé àwọn bàbá Israel mẹ́rin ìṣèlú rèé níbi ìforífẹ́lẹ́ wọn wọ́n yí wọ́n fi tẹ́gbẹ́gbẹ́ yẹ̀wù lẹ́yìn jábá wọ́n wo òkè kọ́ ìfúnilẹ̀ mi lẹ́nu tó ṣe kí ni o ń bẹ̀rù mọ́tò jẹ́ pẹ́ẹ́nù sọ pé ìlà sùdú dàbí ẹ̀wù ìlà à wọ́n ti forúkọlẹ̀ àwọn ẹ̀wù tẹ́ ẹ̀dù ní sùdúdù márùn ìforúkọlẹ̀ ẹni tó fi dùn tó fi dùn lé kàá nà má yọ ọdún náà ṣe ìfọ̀kùn kẹlẹ́jẹ́ kí wọ́n wò kankan ní kíni lókè lọ ìdí wọn bàbá ńlá wọn tó wọ́ táwọn àwọn ọkọ̀ ìlà àrọ̀ yóò ṣẹlẹ̀ náà wò ní láì sùn ẹ̀rí fáwọn yẹ̀wù rí ìforíkalẹ̀ tó yàtọ̀ sí ìforíkalẹ̀ tiwa àwọn ìforíkalẹ̀ tó àtàlẹ̀ àbí láti lè bá àwọn ìforíkalẹ̀ láti ọlọ́run rẹ̀ àwọn yẹ̀wù rí ìforíkalẹ̀ wọ́n ń dábàá pé òfẹ́ kókè ọ̀dẹ́ gidi owó là wọn ò fi inú fi náà láti ọmọ àti ọmọ rẹ̀ pàlà àtàlù láti sí fàádà lórí ìṣẹ̀lẹ̀ wọn làwọn yẹ̀wù rí gẹ́gẹ́ sọ pé báwo ló ṣe fẹ́ ìforíkalẹ̀ sí èdè òní ìgbé wọn ti bẹ̀rù kí àtẹ̀wò yẹn tó mọ̀ المهم قال له إذا أخذنا ميثاقكم ورفعتكم تو أنا في تسعيب عن إسرائيل nígbà tá a jẹ́ àjọ tó lágbára pẹ̀lú yìí ọ̀rọ̀fọ́ ọ̀nà ẹ̀fọ́ kúrò táwọn ọlọ́pàá bá tá a sì gbé òkè àbíjábà ní mùsọ̀ dàrọ̀ tá a gbé òkè sí pèrè yìí ti gbé orí yìí báyìí tó fẹ́ jábù kẹ́ẹ̀dẹ́rù gbé قال يا بنو إسرائيل خذوا ما آتيناكم بقوة Ọlọ́run ní nǹkan táwọn ọlọ́pàá wa táa pé ẹ dì mú kí ni tó máa kú wà agbára àbí kùdú máa àtẹ̀nà fún ìpè wà. Tábà fẹ́ fún ara àti ìpè wà agbára. Ìwé tó kápọ̀ wo kí ni ọ̀rọ̀ àwọn onímọ̀ tó ṣe nípa ọ̀rọ̀ oṣù káwọn ọ̀tá ara kùdú máa àtẹ̀nà fún

lórí ọrùn sùpánù ọ̀tàkárá ó bù bá àtẹ̀lẹ́kù kí n tọ́wọ́ ọba kíra ọba ìlú dáadáa. afọwà afọwà àbíyá ọrùn òbú ma àì ọba ní ọba ẹ̀dì mú dáadáa ìtumọ̀ tí kì í mú yẹn pé ẹ̀nà tẹ̀lé àṣẹ tó wà bẹ́ẹ̀ ẹ bá tẹ̀lé kí n àṣẹ tó wà bẹ́ẹ̀ kúrò máa ń lẹ́kọ̀ọ́ afọ àbújá ní ọ̀sán ọ̀tàrà wọ́n ti kọ́ ọ́nù sùhánù ọ̀tàrà sùhánù gbogbo máa ń àtẹ̀yìnà kùkù fún wa àì bí àmàlì jìnnà sí àì bí àmàlì jìnnà sí ó ní ẹtẹ̀lé nǹkan tó wà ní ẹtì kí bàbá bàbá kò yí mú pẹ̀lú kí ẹ máa lo àbúlá rí àti ló sọ nípa fún àmọ̀já èsì ló sọ bí a máa ní ìgbà pẹ̀lú fún gbogbo àtẹ̀yìn náà kò dùkú wa ó náà ní pé ẹ ṣe kí ni o ẹ lo nǹkan tó pẹ́ nínú tíra ẹ lo ẹ̀rí ẹ ṣiṣẹ́ pẹ̀lú al ẹ ṣiṣẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ìdáná sábà wọn tó bá bá àtàjẹ́ mùsùlùmí náà lẹ́nu pé kúrú máa àti ìnáwó lè mú wá ìtàbí tí ó bá túbọ̀ sí pé ìtò pẹ̀lú wa wa tó àwọn tó wá ọ̀pọ̀ àwọn tó nà kúrú máa àti ìnáwó lè mú wá ẹtẹ̀lé nǹkan tó pẹ̀lú àkùrán ẹtẹ̀lé pẹ̀lú àkùrán kẹ́ni kan wá sọ fún wa pé kúrú máa àti ìnáwó lè mú tàbí tọ́ba fẹ́ tún ní bọ́ọ̀lù rà á pé pẹ̀lú agbára ọ̀rọ̀ ọ̀rọ̀ sábìrì yẹn sọ̀rọ̀ àwàdà òdú máa tẹ̀ ìdáàbò kúkú wà ẹjẹ ẹjọ wà lọ́wọ́ ẹjì mú dáadáa òdú agbára òkúrò lè lọ kọjá pàdó tẹ̀ka ọ̀tá àwọn náà lè sọ bẹ́ẹ̀. àwọn ọ̀dọ́ máa ń ta àwọn ó lè sọ bẹ́ẹ̀ wọ́n lè afẹ́tù pẹ̀lú àgbẹ̀rẹ̀ ìfúnwa so táwọn olùkọ́ akọ́ fún ìrà àbẹ̀rẹ̀ ọlọ́run bá ní ìgbóhùn àbẹ̀rẹ̀ wọ́n ti wá ń ṣe jẹgẹdẹgẹ láì ó di ẹ̀sọ́ ọkẹ̀fọ́ tẹ̀ wá ní ilé ìmọ̀ sọ́ọ̀gì ìgbóhùn máa bẹ́ẹ̀ lọ́kùn mi fún wa là lọ́la ìgbóhùn máa bẹ́ẹ̀ lọ́kùn mi fún wa àárín ìrànlọ́run ti gbà fi kùrà ọmọ ìṣúná wà á fi wọ́n wà á fi wọ̀ ìjọba ní súnà ìlò ṣe a sọ pé sáàsọ pé kò sí kò sí kò sí kò sí máa fẹ́ náà gbogbo wa ó ti sí. àwọn arìnrìn àjùkẹ́ alápòjú ẹni owó ń tẹ̀rẹ̀ òun sọ wá pé owó ń tẹ̀rẹ̀ tókò dẹ̀bùsì rẹ̀ tókò tàbákù rẹ̀ tókò hálpọ̀ lókà pẹ̀lú ọlọ́run tó máa bẹ̀rẹ̀ lọ́kùnrin púpọ̀ ó bẹ̀ lọ wọ́n bàbá àwọn tókò owó ti lè asọ̀kúnlá asọ̀kúnlá tàbí ẹ kó lè kó lè kó lè kó wà kó lè ó wà ó sì wà á dúró mọ náà káwọn ẹ̀rọ sunkún ó ní bọ́lá ló gbogbo máa tẹ̀ náà gbogbo ṣé àwọn abẹ́sọ ńlá alhamdulillah nahmadu ìgbéró lórí ọlọ́run kò dúró náà àtẹ̀yìn náà ó lọ wá o kí ni dàbí àwọn sọ́ọ̀rọ̀ sọ́ọ̀rọ̀ kò dúró náà àtẹ̀yìn náà kò dúró bìtọ́à bìtọ́à bìtọ́à àtẹ̀yìn náà kò kọ̀ọ̀lá kan gbọ́dọ̀ ìyá àwọn sokoloba tó wà lórí ọdún báwo yẹn kó tó bá pé ńlọkúlù máa àdìgbọ́n sọ̀rọ̀ ìgbọ̀nsẹ̀ náà fún ọba ọ̀tá ara nígbà tí wọ́n fẹ́ sàlàyé àyà àbí abala yìí nínú àyà wọ́n kọ́ ló subhanahu wa ta'ala òdú máa àtẹ̀yìnákùn bí kúwa báyìí máa àtẹ̀yìnákùn mìíràn sọ̀rọ̀ wọ́n ní ẹgbà tí ọlọ́run ọba fún yé mìíràn sọ̀rọ̀ wà á mẹ́lù bí ìdìbò gbọ́n wọ́n kẹ́ ẹ̀dẹ̀ máa lò pẹ̀lú kúwà wàlùmọ́rọ́ bẹ̀rẹ̀ kúwà ti húná in tí wọ́n gbà lọ́rọ̀ pẹ̀lú kúwà ní bíbà yìí òun náà ní alhazmu wàtẹ̀fíìm wàtẹ̀tùbíẹ̀ ó ní kéèyàn ó mójútó nǹkan tí wọ́n ní kó ṣe kó tẹ̀lé àṣẹ aláàfin àwọn ọ̀tá ara kó ṣe gbogbo orin lórí ẹ̀ kò ṣe dáadáa ó ní wà ní tuhu ìdákẹ́jì rẹ̀

ó lẹ́nu ọmọ pé ọ̀rẹ́ rẹ̀ rí wa àlà áhùn mídìlá nítorí gbogbo ẹ tó bá ń sọ ọ̀nà kan gbọ́dọ̀ dà kò bú ma àtẹ̀yẹ́ kù ó lẹ́nu ọmọ pé ọ̀rẹ́ rẹ̀ gbogbo ẹ tó bá ń sọ ọ̀nà kan àyà kò bú kìtàbà òmìnkú wọ́lá àbẹ̀bọ̀ ọ̀fíìsì wà ní pàmùdá ẹ̀dá ó lẹ́nu pé kí wọ́n dìrọ̀ mọ́ ojú ọ̀nà yẹn pẹ̀lú pẹ̀lú agbára wúwà gẹ́gẹ́ pẹ̀lú yọ̀bọ̀kẹ́ kìí ṣe pẹ̀lú jẹgẹjẹgẹ lọ́gbà wọn ní bá nígbà àgbà yóò rí pé làbúdà mi kú wọ sí ìtẹ̀tùbí wọ̀dáwà àtẹ̀tùbí pàrà wọ̀dáwà tó fẹ́ rí ìlà dání gbèjọ rẹ̀. ìtumọ̀ fún wa nígbà ìtàkùn pẹ̀lú rẹ̀ ni pé òun náà ní pé kí wọ́n mú ẹ lo nǹkan tí òun bẹ̀rẹ̀ àwọn ọ̀rẹ́. kí dàda àwọn sábà fún ẹ sọ wọn ni àlàámálú tẹ̀tùbí so gbogbo máa tẹ́ lápapọ̀ kó wà márùn-ún ẹ̀ka díẹ̀ wọ́tẹ̀fíìl ìtò pẹ̀lú ẹ̀rí ti kẹ́ lò kó o bá ti lò tó wà nínú ẹ̀rí ní òdìdẹ kò ló máa àtẹ̀ ìdá ṣé pẹ̀lú àwọn ìṣẹ́jọ́ ọ̀hún ọ̀hún wa ó ní wọ́n ní olóyè nìkan lò tẹ̀sí nípàlà àwọn kí wọ́n lò kẹ́ lórí àwọn àkọ́kọ́ orí ẹ̀rí ní ìṣẹ̀ ẹni tí sòkòtò rẹ̀ kọjá kókó sẹ̀ àánì kò sòkòtò máa àtẹ̀ ìdá ọ̀hún pé hadith ló wá lórí ẹ̀ gbogbo so tábà bí onílẹ̀ sùn kan bí màmá ẹ̀kọ́ án ọ̀rọ̀ ẹ̀sùn nà àná tẹ́lẹ̀ yẹ ò bá ti lò ó àgbà ẹ̀dí kò sókè lọ àná ṣùgbọ́n ẹni tó bá lò ó ó lò nǹkan tó bá wà bá ní kó ṣe kí lọ lápòjú ẹni ẹnìkan ó wà gbádá ṣùgbọ́n agbádá yẹn kò pọ̀ tó tẹ̀rẹ̀ ẹnìkan wọ jàlábíà

èyí ó lè gbéra bẹ́ẹ̀ ara o òbúmọ̀ àbẹ́nà wọ́n náà mọ̀ sí kílẹ̀ o tí ò tàjá wọ́n sá o tí ò kọjá ìhàjì tí ò kọjá láàrín. àbá ara nìkan ó wọ jàlábíà jàlábíà ẹ̀ ń dálẹ̀ ẹnìkan wá wọ èwo náà ń pè láwọn ìdílé wọ̀ sí ìtàn láwọn ìrìn lákọ̀ ìdánwò ó wọ ṣòkòtò rẹ̀ kọjá kókó tẹ̀ tá a Dá ẹgbẹ́ wọ́n sùn ní bàbá. Òru máa bí sẹ́ẹ̀ ikú wọ́n tó wà yín gẹ́gẹ́ bí tọ́ ọ̀dọ̀ tó ti dàbí sùn. Igbó ń bẹ nínú ẹ̀rí omi kú wà yín. Kìí ṣe ìjọba yẹn fojú fíù àbí àkùdà àbí ìdíkọ́ ọ̀dà náà. Sọ̀tún lè tẹ̀sọ́ àti ilé ìdíkọ́ ọ̀dọ̀ lò náà ó ti rò pé ó ń jà láti dá ní máa ń jẹ́ ẹlẹ́sìn tẹ́bí tó mọ́ sẹ́bí ààrẹ ìdíkọ́ tó tẹ̀sí glass kí èsì ọkọ̀ ní àti àjọ ọ̀kọ̀tọ̀ tó tó ń gbó tó wà ẹ̀ kò sí ní ẹ̀yọ́ ọkọ̀ sí ìgbà tó yẹ kò sí ọkọ̀ láti pẹ̀lẹ́ tó kọ́ àwọn wo ni àwọn tó mọ́ wọ súùtì àwọn yahoo jí ni láti òṣìṣẹ́ kó lè ní àti nọ́mánù níta àbá sọ́kà lọ́pọ̀lọpọ̀ àwọn ẹ̀ṣọ́ làwọn tó ò jílọ̀ bẹ̀rẹ̀ sí ọmọ wọ súùtì káàkiri sókè ní sí èyí kiri sì kọ́ dùn ó sì tó bí a bí àwọn ẹ̀yà tó jẹ́ lọ́yà àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́ dọ́kítọ̀ àtàwọn míì tó iṣẹ́ wọn jọmọ́ bẹ́ẹ̀. so bọ́tí ìfọ̀n ọlọ́run jẹ́ àti àṣàlà ó ti kọ̀ọ̀rọ̀ fún àṣàlà ó sì mọ̀ ṣàlà nìkan. so kọ́ọ̀lù kùdú máa bẹ̀ ilẹ̀ kùdú wa ṣé kò lè àdá bí kwara àǹfùsíyí wọ̀dá wọn kùdú rẹ̀ ìlànà kí wọ́n sì máa pé àwọn ẹlòmíì náà bẹ̀ ẹ jẹ́ ká lo ẹ̀rí ẹ jẹ́ ká lo ẹ̀rí máa nà kùdú máa ẹ̀rọ gbọ́ ṣẹ́kù sọ́dọ̀ ọ̀dọ́ mẹ́fà lọ́rọ̀ wọn ní ẹ̀rọ gbọ́ وهناك رافع على حد قوله تعالى ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم ما سبقوا الجسد ما أتينا كل قوة قول الحكمة بدعوة عليه àbí الموعظة الحسنة قول دعوة سيرك sí rẹ̀ kalẹ̀ lọ́nà tó bá tó kó mélòó lọ́sẹ̀ pé ó ṣe dáwà tó fẹ́ tó fún máa bẹ̀rù náà fún wa orí náà ṣùgbọ́n àwọn ọmọ ọmọ so nígbà táyé ìbẹ̀rẹ̀ ti so kápá tó ká tó sálẹ̀ mẹ́ta tó wa lọ dúmọ̀ àtẹ́lẹ́ fún apá ìyẹ tọ́mọ́ so bìlẹ̀ àti bọ́ọ̀ ọmọ sàlàyé ẹ̀rọ lọ́sẹ̀ kéde o tó ó ń kà á ó ń tu ó wá ní láti mú àpẹẹrẹ wá ó fẹ́ mú àpẹẹrẹ wá tí nǹkan tó lọ́kọ̀ bá sọ nípa tó débi lé o kó lè yé àwọn tó sọ̀rọ̀ pé òdìpọ̀ lè fi kùdú náà fi ó wá mú àpẹẹrẹ nǹkan tó tẹ̀ láwùjọ wa wá àwọn olóògbé àti wọ́n ti pẹ̀lú kùrán ó sì lọ́ mú àpẹẹrẹ tó lọ́kọ̀ bá sọ sọgbọ́n sọgbọ́n mílíọ̀nù ó sọ lábẹ́ mọ́ọ̀lù tààrà ìdòwú ìlà àtẹ̀lé ìrọ́pìkà ìlẹ́kìbàdí wàlúwà. ẹ lọ́pọ̀lọpọ̀ àwọn àkókò ìta wọn mú wa omi ìdùnnú àwọn àtàwọn mú wa òun bẹ́ẹ̀ níbi àlàyé ọ̀rọ̀ ìlú ìbẹ̀kẹ́ tó máa lọ níbẹ̀ tó nípa níbẹ̀ dápẹ́ ìtọ́kọ̀ tẹ́lẹ̀ níbẹ̀ dápẹ́ ìtọ́kọ̀ so this is kò pé ẹtú lọ ẹtú bọ́ ọ̀lẹ́ sọ gẹ́gẹ́ nǹkan ọ̀gbà àlùmọ̀tò náà fáwọn bí nǹkan pẹ̀lú àtàfẹ́ gbọ́ yẹ ọ̀nà wo látàgbọ́ yé tàbáfẹ́ gbọ́ ọlọ́run báyìí báwọn tó sọ̀rọ̀ yìí báyìí ní báyìí níbo mi èèbó ni wọ́n fi sọ bẹ́ẹ̀ rà bẹ́ẹ̀ sórí ìgbà ìtọ́sọ yìí bóyá kò sí lẹ́nu níbo mi àwùjọ ni wọ́n ti sọ níbo mi kò sí ní ìjókòó tẹ̀síta ṣe ilẹ̀ lárúbáwá nílẹ̀ yorùbá làwà yìí tàbí káwùsì ìbáwò ẹ sọ pé nítorí àtàbí káwùsì ìbáwò fún ìjọba lọ. tí wọ́n mọ̀ ẹ̀sìn tẹ̀sí káwùsì ìbáwò nítorí àtàbí fóònù àgbà fún àlágbàrí lọ́wọ́ ẹ̀sìn tẹ̀sí ìbáwò là. kí ló bí ti wá ọ̀nà tá a lè gbà sí kíló tá a lè gbà ló fún máa tẹ́ ẹ́ fún ìfún àti wọn láti kíló àgbàgbọ́ àbùkù wọn ṣàlàyé ẹ̀fọ́ akẹ́kọ̀ọ́ tó láwọn èdè lórí ìpàdé lórí. so máàmì ọ̀kùnkùn máa fi ẹ̀kọ́ gbogbo wa òun náà ni ẹ̀wá ọ̀nà tẹ́ẹ̀sì lè lo àwọn tó wà lọ́wọ́ ọ̀gá ọ̀gá ara wọn lè lé ètò ìṣe pàtàkì níbi ààyà nǹkan mẹ́rin káwọn abẹ tó jọra wọn nǹkan mẹ́rin nǹkan mẹ́rin pẹ̀lú ẹlẹ́ẹ̀kẹta àṣìdà ẹlẹ́ẹ̀kẹta tẹ̀lé àwọn ọ̀sẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin yẹn tẹ̀lé àwọn ọ̀sẹ̀ lọ́pàá tó wà wọ́n ní àwọn èèyàn máa ń gbé fúnra wọn àwọn èèyàn máa ń ṣubú àlùjíǹtì wà ti ṣe há wà ṣìdà kọ̀ọ̀kan. ó lọ sọ pé kò lábẹ́mi ádámì bá dìbọn ní tààlà kò lù máa bẹ̀ iná fún gbogbo wa. àfọwọ́ ọ̀tá rọ̀ lọ́sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ àrà. nígbà tó bẹ ó ní alùpùpù alìjíkì òun náà ní alìjíkì ìlọ alìjíkì kéèyàn mójútó nǹkan tó ṣe ó ní fàákọ́rù bí dárí àìsàn ìyá àkùnrin bá wútú bí ìdìkú wa náà so ó ní alìjíkì ìjọba ní alìjíkì kéèyàn sí lọ sí ilé àwọn náà ní bàbá ọlọ́ọ̀ sàárà wọ́n ní ìgbà tó pè náà dídò nínú ádámù àkáàtì ádámù àtàkáàtì òun náà ní kéèyàn ó máa máa kọlẹ̀ wọ́n sì dìkù làbímá àti kéèyàn ó ní ìpinnu ọkàn ìgbà tí mo sùn yàrá ìdẹ́yẹ̀ ṣe yẹn kéèyàn má kọlẹ̀ lórí ẹ̀ o fẹ́ rákú o fẹ́ akópa o fẹ́ nímọ̀ kó o mọ̀kọ́ lábàbàbà ọ̀sẹ̀ wà fúnra àwọn nímọ̀ ó lè pinnu ẹ̀mí o lè pe àkùtẹ̀ mú rẹ fẹ́ àti bẹ́ẹ̀. so o fẹ́ tẹ̀lé aṣọ ọlọ́mọba ní jíìpù rẹ̀ ẹ̀mí sí kúkúrú àwọn nímọ̀ nípinnu pé o fẹ́ sọ̀rọ̀ o fẹ́ ti sún mẹ́. so tẹ̀sílò ọ̀tá àdàtọ̀ wọlé ìtumọ̀ rẹ̀ ní ẹ̀ ó bẹ máa bẹ̀rẹ̀ náà gbogbo wá ó ní ayé bẹ̀rẹ̀ jẹ ó ní pẹ̀lú àdìjẹjì wọn ní àdìjẹjì òun náà nìkan ádámù tàbí aṣọ wà fún ìgbà àbọ̀ kéèyàn má máa ṣe òròjú oṣù tí mo rọjà péjì kan ló máa ṣe lójúmọ́ àdìjẹjì ní kí o ṣe kí ni o kó o má padà lórí ẹ̀ ìgbìmọ̀ àbẹ̀ náà ádámù tàbí aṣọ wà fún ìgbà àbọ̀ o fẹ́ mú bàbá sọ o mú bàbá ẹlẹ́kẹ̀ẹ́ ní ìtọ́jú jọra aṣọ o lẹ́yìn ní aṣèjà ìlàgbé aṣèjà wọn lọ lẹ́yìn àkúwà fi àkúwà alhàtúwà àkúwà ìtààmú àwùjọ̀tẹ̀ o lẹ́yìn ní kéèyàn ó pọ́ńdé níbi ìbámu tàbí níbi ìmú nǹkan wá fún un fẹ́. Òun yàtọ̀ sí àdìsí. Sẹ́rí àdìsí tó dùkọ̀ àbúrò alábùkọ̀ kan mọ̀mdó ìntayẹ pé ìsìláàmù ó tẹ́wọ́ gbà já ní kíkẹ́ ìlú pé ó ṣe nǹkan òmójútó òògbà kóró ìdílórí ẹ̀ ó sì nípinnu ọ̀hún ṣùgbọ́n kọ́ ká tó sọ báyìí náà àti pé ni o nígbà tó dá sọ̀rọ̀ án tó ní ṣe orí mọ́tò ìkọ́jọ́ ọ̀dà ọwọ́ àgbà àwọn ọgbẹ́ tó wò ó yìí òun ní dídùn lórí ẹ̀ ní dídùn wò ní. ọ̀yẹ́ mọ́tò ìṣòro ti tó kúrú máa àtàyìnáàkú tó abúlọ̀ kọ́lẹ̀ ní máa àtàyìnáàkú yẹ tí wọ́n fún wọn lẹ́yìn. òye ẹkún tàbí ṣùgbọ́n wọn ní ló sùn ṣe pàtàkì yẹ pé òun ní à á nara o kí gbọ́rọ̀ kún wà tó wá lórí ayá tí wọ́n sọ bú mẹ́rin àpẹẹrẹ kúbù lẹ́sí ọ̀sẹ̀ náà ní táwọn náà bá kú ní ìlú láti ìgbé ó bọ̀ sí pé ẹni tó ń ṣe bídà ó lè ní títù ní bídà alára rẹ̀ so níbi tó ń tẹ́ẹ̀sán náà ti ju àlàámọ́dá kí la fẹ́ ní jù lé lórí dọ́là ọba sọ pé ẹni gbogbo àti tí wọ́n rí lọ máa ń afẹ́ ìjọ lórí ìjọba tó àtàtà bá lọ sí ìjọba tó pé àbùkù wà náírà àti ọ̀nà bá lọ́wọ́ ọ̀tá àlà oṣù mẹ́ta aláwọ̀kọ́ àbúlé alẹ́ àkíló sọ ẹlẹ́kẹ̀jì àṣùdíyàrí kíló sọ àràmọ́nù ẹgbẹ́ ìṣẹ̀ta ọ̀tá àkíló sọ àmì

Consider blessedness ní ààyè kéèrè àgbẹ̀ àwọn kan láti dá lọ àbí. So sọ pé àtijọ́ onílẹ̀-èdè alẹ́kọ̀ọ́ wà ní wá ìta. Onílẹ̀-èdè yẹn pinnu ó ní pinnu ọ̀sán níbi ìbálò ọ̀rọ̀gbìn tàbí níbi lílo kan. Àwọn kan wá ní wàhálà ẹgbọ́n mi ò kí ni a sọ nípa títí lẹ́gbẹ̀ẹ́ Mamdu àbí fa àtijọ́ báyìí náà wà báyìí. Yàrá ó ń bẹ́ẹ̀ mọ̀mọ́dún ó ń bẹ́ẹ̀ mọ̀mọ́dún. ìgbà mi sídà sídà ló ti dé kó kí lóní wọ́n tó fi dídùn ẹ kò sọ pé àwọn ọ̀rọ̀ yẹn jọra ìwẹ́. èèyàn lè lé ẹ̀rí ní sídà ó lé tó ṣàkọ́kọ́ ní sídà nílé yìí òun ní bá ṣe ó lè jẹ́ mọ̀mọ́dún ó sì lè jẹ́ kí o mọ̀mọ́dún ó lè jẹ́ ìgbàtà sọ pé ọ̀dà ó lè jẹ́ ìgbàtà sọ pé ọ̀dà olùkọ́ tó ní sídà lérí ọmọ tí ò fẹ́ sí ọ tó ń pè lórí ẹ̀ yóò fún lẹ́gàá ni yóò fún punishment láti fún mọ̀tò àríkù but olùkọ́tà pé kò tí ẹ̀ kàtà fún òun ló kàtà àti ìyẹn ti ṣe kò tí ẹ̀ fẹ́ gbogbo ẹ̀ títà gbogbo bá ṣíta ṣíta ṣíta túbọ̀ àtọ́rọ̀ ọ̀run àná so àtìjà ó yàtọ̀ sí ni o àtìjà so àtìjà yàtọ̀ sí ni o àtìjà mamduhu nǹkan tó dáa ní ṣùgbọ́n lórí tí lẹ́fẹ́ tún lè lórí àlá òbú máa àlámà àtẹ̀yẹ. tó bọ̀ ṣídà ṣídà ń tẹ̀ báyìí náà ọ̀dàyìn ó lè da olùbẹ̀dà. tó ẹ bá ti ṣídà lórí nǹkan tí olùkọ́ ọmọ sí nínú kíláàsì ẹ bá wọ ṣídà ọ̀rọ̀ síjú ọmọ sí nínú kíláàsì ṣídà orí ó ṣe kí ni ó à ó ní olùgbègbè yóò bẹ̀ six strokes of mo rí bẹ́ẹ̀ sí ṣe títí òun yàgò síta náà adé ṣègbà eré ẹ̀ṣẹ̀ títí ó ní pẹ̀lú ẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ yẹn ọmọ yẹn kò ní pàtàkì kàkà lórí ẹ̀ lápò tó sọ̀rọ̀ ìyẹn tí ẹ wá pàrọ̀ títí kejì ẹnì kan wá fún lórí ìlú ó wá ní alhamdulillah ṣẹ́ńtì ìgbà méjì títí ìdáni kò ní òṣìṣẹ́ pẹ̀lú òkú ń kí à sẹ́jú ìlú àwọn ìṣẹ́jú kí o jẹ́rìí sí wa. torí pé ẹ̀rí wà lórí wípé tá a bá sí àtà lórí àtọ̀ pé kí ni dídù ni sọ́kúnlẹ̀ ẹ̀kúnlẹ̀ tẹ̀sí ọ̀rọ̀ àwọn àti àtàrà ọ̀nà ògùn jẹ̀ta ẹ̀yẹ ń kírun lọ́gbọ́n ó ṣe ń tàlà àbúrà lórí irun ṣé èyẹ irun yẹn ó tóbi lójú ẹ̀ náà èyí dídùn bá tó wọ́n jẹ́ pé ẹ̀rí bá wà lórí nǹkan dídùn rẹ̀ ni ìwé wà yìí tó oyè tó oyè tó ṣì dà ṣì dà wọ́n kò fẹ́ wá tó aṣọ tó kún bẹ́ẹ̀ èyí tó wà lọ́wọ́ wá ọ̀dọ́ àmukulu àti àbí àmukulu onáà ni mo já wọn tàbí hajj àti mọ̀ṣọ́ gùlùwù jẹ oníkẹ́yọ̀ kọjá ẹnu àlùkò tọ́lọ̀ bá gbé ìdílé ìjọba bá fara sí ilé ẹ̀kọ́ dáadáa tọ́wọ́ yàrá ta làtà lójú látòjúwe kí ẹ ti tọ́lọ̀ bá ti ní àlàyé àrà ìwé láyé ìjọba ìjọba ìjọba wọn lè máa jẹ ọdún máa jẹ ẹran tí ọgbẹ́ ti kọ́ kí lè yẹ jọba kí lè yẹ torí kó ti kọjá ẹnu àlà ẹsùn fún ọba àdúgbò bẹ́ẹ̀ náà ni àgbàṣẹ́tò ní ìbáàdà kí ẹ fẹ́ mú ìjọsìn lé lábẹ́ àlùjìn tó ti jẹ́ pé burúkú ni kí ẹ fẹ́ mú rẹ́sítọ́ọ̀tì ẹ̀lẹ́ kó sì jẹ́ pé àwọn àti ìtẹ́lẹ̀ yìí gẹ̀ẹ́sẹ̀ yìí àti òṣèlú. láti ojú Okay, ó gba ẹgbẹ́ alìkìhá papọ̀. Alìkìhá, òun náà ni bá dúró àtọ́ á fi tàṣí àbọ̀. Àwọn bá dúró tó bó tọ̀tọ́ á fi tàṣí àbọ̀. Kéèyàn wá tó gbọ́ ọ̀nà gbogbo àtàwà àtìká pé kéèyàn fà á láti ìlú àtẹ́kì ìgbọ̀dé yóò fẹ́ òṣèlú. Ìṣèhá. Ìṣèhá. Bólú bẹ́ẹ̀ àlùjẹ́ الاجتهاد العلوم العلم والاجتهاد بجد الدور أبدا ولكن المشدة تكون بين الغلو يكون هذا مضموما ẹjẹ ká wá parí ẹ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ méjì láti wá mọ̀ kí ni wọn máa ń pè ní àdídú pẹrẹkìá àṣìdá òdòdó alákọọkọ afọwọ abúlé ìbùrọ àbùrù bùrọ ààrẹ رضي الله تعالى عنه وارضاه صحابي حديث مبارك عبد الله بن العاص حديث ابن الصحيحين عبد صلى الله عليه وسلم عبد صلى pàtàkì lọ́gàwé mọ̀ṣúlára. Àbúlé ìta ń lọ àrùn. Ó lọ bá mi sọ̀rọ̀ àwọn ọ̀sán. Òun fẹ́ mọ ẹgbàá rẹ̀. Ó mọ gbogbo ayé láàrin. Àmì àwọn ọ̀rọ̀ sẹ́kọ̀ọ́ ọba gbàrà ẹ̀yìn àdébíta ọ̀gbẹ́ tún dẹ́kù tún dẹ́kù ó lé agbára ó ga agbára ó ka jù báyẹn lọ. àti lọ ó padà ń gba ààwẹ̀ ọjọ́ pẹ̀lú sínú lọ́la ọjọ́ pẹ̀lú ọ̀túnla sínú ọjọ́ mẹ́rin àwọn ẹ̀bí ńlá. kéèmà gbàwẹ̀ ló gbàwẹ̀ ló sínú lọ́la gbàwọ́ lọ́sọ̀tà ọjọ́ mẹ́ta fún àwẹ̀ àti ìdààmú tó lọ́gbọ́n ni wọ́n mọ̀ fi ìdajì ọdún àbí ìpọ̀tà rẹ̀. ṣé afẹ́ jíjù ló bọ́ sí àbí ìṣìyà àbí àlùmílù àbí àyíkú tó ẹgbẹ́ bá gbọ́ra ìgbọ́ abẹ́ jíjù àlàmú ní abẹ́ jíjù torí ló fi jáde sí. náà torí hmm? kí bá a sọ fún sọ yìí. Òdúkò dákẹ́ ẹ̀sọ̀ fún ọ̀rọ̀ ọjọ́ ayé láàfọ̀ ọ̀rọ̀ sọ́mọ̀lá àbẹ̀. Làfọ̀ ọ̀rọ̀ sọ́mọ̀lá àbẹ̀. Ẹni tó bá dáwẹ̀ tó lọ́wọ́ fẹ́ fẹ́ tuntun gba ayé òun gbà rẹ̀. Ìyá rẹ̀ ẹ̀rọ àwọn mẹ́ta tí wọ́n lọ bè lọ́wọ́ àwọn ìyàwó àti ìmọ̀ àlọ́ sọ́lá nípa bó ní ìbára àti ìmọ̀ ẹni pé àbí máa ń jẹun ó ń gbára ó ń sùn ó ń di lóru tó láwọn ìyàwó tí ìfẹ́ sọ pé àmà àná pàlà àtàgbà sẹ́ni mi ní ti fẹ́ àwọn èkejì ní aṣọ ìmọ̀gbà rẹ̀ èkejì kẹta ní là á kù lẹ́yìn ìjẹ ní sùn. ìtàn àbúrò rẹ̀ والجلود وفيه نوع من الشدة على العقل وسط الباب ممكن ليه على العقل méjì sí ìrànlẹ́ gbéra ti dáa ògùn máa tẹ̀lé ẹ̀kú gbogbo wà. àwọn èsì yóò sọ olówó ní fẹ́yàwó owó ní jẹun nà kó sọ fún gbára ìlà mo pa àwọn ọmọ bá jù àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ìṣẹ̀lẹ̀ kejì Salman al-Farisi ń jẹ màmúlò àtọ̀rẹ́ rẹ̀ Abu Darda ìjẹ màmúlò àtọ̀rẹ́ pé Salman al-Farisi ó lọ kí Abu Darda lé ó rí wípé ìyàwó Abu Darda kò tẹ òtúra sí ìyàwó Abu Darda sọ fún Salman wípé ọ̀rẹ́ rẹ̀ ọlọ́ọ̀ni ó serious ẹni ó serious ẹni orúkú bírò nígbà tó dé Salman rí àpẹẹrẹ àwọn ẹ̀sìn ó rí wípé orí àwẹ̀ ló wà ọgbọ́n jẹun sàpọ̀ rárá ìdílà áàpù hàtàtà mi ní jẹ tó fi jẹun nǹkan tí Salman gbé ọ̀rẹ́ rẹ̀ àbúrò dáa padà ó pè sórí jíjì láàrá ti dàgbọ̀ wò ìpọ́nmù lè tó bá padà fún ìjà àti dédé àwọn sùn ọ̀rọ̀ ìdá. Bọ̀dọ̀ tó dáa lẹ́gbẹ́ tó fẹ́ sùn, àwọn ọ̀dọ́ àti àgbẹ̀ tuntun, ó tún dìde, yóò fi oògùn náà fílà látàlẹ́ yóò máa wọ́ lọ. O ní náà kí ló sọ fún náà mọ̀ lẹ́wà sùn. Ó tún di pé ẹgbẹ́ tó sùn díẹ̀ sí ó tún dìde náà pàtà. Nígbà tó di aṣọ lẹ́yìn náà pàtà, èyí tó dáwà sí òkú tààrọ́ níbi náà mi lórí mẹ́tàlá tààrọ́ níbi tó fẹ́ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n gbọ́n ní ìṣúlẹ̀. Dá olóní jíìsì pé sùn ọ̀ àpá sùn tó gbé jíìsì yẹn ní kó rẹ̀ rí aláwọ̀ tó lọ sí jẹ̀lí. Ìjẹ́sẹ̀ sọ ni wípé àbí máa ń sùn yóò tó lè kí tó pàtó nítorí ọ̀rọ̀ ayé yẹn ni àwọn aláfàlà fún àìsàn àdúrà àìsàn àdúrà fún ọmọ lọ́la pẹ̀lẹ́ ti àárọ̀ àtàwọn tó bá kíkẹ́ ẹ̀ lọ́tọ́ kí á múlẹ̀ ìdí ilé rẹ̀ tó bẹ̀rẹ̀ aago mẹ́rin ọdún méjì. ẹ kò nínú làákọ́ ni èyí ò fún àwọn oníṣẹ́ tí yóò dùn látàlẹ́ tààrọ̀ ìbádà táwọn àtúntò ìtọ́jú àná wọ́n yẹn. so àtúgbà àwọn olóòtú tó lórí súnmọ́ ẹ̀rọ ti mú àwọn ọmọ ìdílé kìí ṣe kó o ti ṣe wàhálà kan tó ṣe mú kókó ṣe mẹ́rin rẹ̀ gbẹ́fọ̀n nígbà lọ́wọ́ àwọn ọmọ yìí alhamdulillah ọmọ gbogbo àwọn ọmọ ìlà omi tó kó o ti ṣe yẹn lórí jíjù jíjù wà bá wà bá kó lọ bẹ́ẹ̀ omi ẹlẹ́gbẹ̀ẹ́ ìjọba gbọ́dá ó yápa gbọ́dá báyìí níbi mọ̀hálọ́rọ̀ bẹ́ẹ̀ ló ti yápa gbádá tó ti tó agbára yóò ní ìgbẹ̀kan láti àfihàn onígbà àfihàn lórí ẹ̀rọ ìfọ̀mọ́fẹ́sà. àbíkẹ́yà ń pẹ́ àfáàkọ́ ohun àdàdà ó fẹ́ ṣe wá ohun àdàdà tàbórí àtàkọ́jọ́ kò sí ẹwọ àgbàtẹ́ ìdókò sí àgọ́ǹkè ìdókò bóyá tó sùn wọ́n á jẹ́ àga ńlá àbí ẹgbọ́pẹ́ àtàkọ́jẹ́ tó kó àga ọ̀pọ̀lọ́lá àfa wa jókòó sílẹ̀ ní àṣùkà àbùnà àfa yóò lùdú jù rà ẹwà bá tó jókòó sílẹ̀ àbá wọn èkó lé lọ báyìí náà jíjù kò lè lọ báyìí àti títí kí n tó yá tó mo ní òwe àgbófin mo ní jíjù àfa kò bá tó wà lórí àgbà nílá rárá o. ìdáwò ni pé ọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ àlẹ́sọ̀rọ̀ àwọn olùsọ tó ń lò ṣe tọ́lọ̀ bá lọ́sọ̀rọ̀ kí so àfàdáwò àfàṣọ tó wọ̀ wọ́n ló ṣùgbọ́n ọ̀rọ̀ wọn dáadáa ti gbà á ara kúrò wọ́n bá tẹ́ bá gbé àga tẹ́ pé ac wà lára aṣọ tó wà pé àbẹ́ ac wà lára òbí lè sàrẹ̀ òbí kò ní ti gbé nílẹ̀ lọ́wọ́ àga táwọn àgbà náà fi ṣe wá lábẹ́ àwọn àga ẹ̀rọ ìgbọ̀ngbọ̀n lónìí lọ ac jáde lábẹ́ gbogbo ẹgbẹ́ báyìí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ afẹ́fẹ́ ọ̀rọ̀ kó ń lọ́kàn àfáà wọ́n ní sùpàmù àwọn olóòdì títú owó èrè lọ́wọ́ àwọn ìdí tó rà ní. sọ́sà bọ́mà pààrọ̀ sí ó dá àbúdá dá padà sórí àlejò lá àlàsí dání rárá. àpá sọ̀gbọ́n nínú ìfọ̀tà abúlé nínú ọ̀rọ̀ àbúdá pààrọ̀ sí ni pé àlá tètè àwọn máa fi àlàtún nàrà àlàsí dà ọmọ ẹ̀yà yóò máa tà àwọn ẹ̀yà fún ọmọ fún ọmọ pẹ̀lú ọmọ ẹ̀yà rẹ̀ lórí àlùjíjù wà lórí túnbẹ̀ jẹ́ so àárín ìṣẹ̀lẹ̀ náà ń pé àfihàn gbàrà tí ń tún wọ̀ sí dá kí ni àti ìṣàtúmọ̀ àtàrà fi parí ọ̀rọ̀ yẹn kó dà tó ní àfa ìmọ̀ ìmọ̀ sí kàárín ìṣàkọ̀ ìmọ̀ ìmọ̀ sí kàárín ìṣàkọ̀ ọ̀nà sí kàárín ìṣàkọ̀ wọlé áhùn ní kàárín ìṣàkọ̀ orí kó kálukú ní ẹ̀kọ́ rẹ̀ fún ọba lórí lórí àwọn ará lórí ọlọ́pàá lórí rẹ̀ ìwọ bí ara rẹ̀ gẹ́gẹ́ ọlọ́pàá rẹ̀ padà lọ èyí tó so èyí tí bàbá mi sọ yẹ ní bákẹ́ yìí. so ara àti gbogbo ní paríparí ẹjẹ sílẹ̀ sí ilé ẹgbọ́n pẹ̀lú ọ̀sọ yìí. nínú Ramadan ló láwọ̀ láwọ̀ ọmọ ìyá méjì kan bẹ ọkùnrin àwọn méjèèjì kan bẹ dáhùn tí Ramadan ọgbọ̀njọ́ gbogbo á pé ẹnìkan ò súnmọ́ ìyàwó ẹ̀ rárá yóò fi alẹ́ rẹ̀ tó ka kò án ìbáàdà mọ̀tídà ẹni kejì yóò tẹ̀ wọ́n bá díẹ̀ oṣù mara mẹ́ àwọn olùdíjú náà ní gbèsè. Yeah. àbí tani olùdíjúra bí ẹnu tani olùdíjú nípa àwọn ọmọdé tani olùdíjú nípa àwọn ọmọdé kùdùmá àgbẹ̀yà fún èyí o òṣìṣẹ́ tó dákúrà táwọn òṣìṣẹ́ tó dákúrà méjèèjì táwọn òṣìṣẹ́ tó dákúrà méjèèjì. Olùkọ́ tàbí ìṣòro ọ̀rẹ́ pàtàkì. Mọ̀nyí sàárè lò. Àṣàrò àrò. Ọmọ ìyá méjì méjì ń yàtọ̀ mùsùlùmí ẹnìkan nínú Ramadan àti bẹ̀rẹ̀ dópin rẹ̀ ẹnì kejì òun oṣù mẹ́yàwó rẹ̀ ọmọ ìlú ìlú tálí kò ní tálí òjì tọ́lọ̀ bá tálí òjì lọ́sùn pẹ̀lú àwọn rẹ̀ gbà Thank you. Ẹ̀tọ́ ṣe pèsè ẹ̀tọ́ sọ pé ó ń ṣe súnmọ̀ ẹ̀ ọ̀sọ̀ pé ọlọ́ni òkè tàbí kó rú ẹ̀yà. So ẹni tí ò ṣe sáàsọ̀ pé mẹ́ta ìdá sọ pé yálà tí ò bá ti sọ pé ìwọ̀ ni. Tí ò bá sọ pé kíni o, tí ò sọ pé ìwọ̀ ni. Pẹ̀lú tó sọ pé àkùnrin náà kò náà rí òun náà kò tẹ̀sán wọn So níṣẹ́ kò kékeré mẹ́rin méjèèjì ló sọ pé ìwọ̀ òṣèlú kí nǹkan tó máa bá ṣe sí halal ẹnìkan ò pé halal ẹnìkan jí wò pé òun láwọn kan tó tún lè tó ń bẹ̀rẹ̀ sí láti rẹ̀ ṣùgbọ́n wọn ò pé ní ìyẹ̀tẹ̀ àbí arábìnrin ẹni tó ṣe látara hàkì wà wọn hàkì. so àwọn sẹ́yìn èyí gbọ́dọ̀ gbọ́ lábẹ́ kúrú máa fi mẹ́sìn bẹ̀. so tẹ́lẹ̀ sọ máa sọ pé mọ́tàlá ń bẹ̀ tó wáá dìgbà ìtìkáàfù ẹ̀ tó lọ ìtìkáàfù tó wáá sọ pé òun fẹ̀ ìtìkáàfù lọ ọ wá tó ń súnmọ́ ìyàwó ẹ̀ sórí jíjù orí kí ó yà ẹ́ kí ni ẹ̀rí yìí ló fi ṣe wọ́n tún bá ṣe owó nà wọ́n tún máa ṣe kú ní mọ́sáàjì ṣé ìgbẹ́ mọ́rọ̀ nìyẹn wọ́n tún bá ṣe owó nà wọ́n tún máa ṣe ní mọ́sáàjì ọlọ́run ọba ní ẹ̀sìn ọ̀sùn náà nígbà tí wọ́n ṣe ìta kò nígbà yẹn tó bá lọ ṣe kò ní kí nígbà náà kò ní kí kò yáàdì so nígbà mí bẹ̀rẹ̀ pé ọ̀rọ̀ mi bẹ̀rẹ̀ pé ok ìwọ sọ báyìí èmi sọ báyìí àwọn méjì náà lórí jíjú nítorí pé ẹni tó sọ báyìí ó sọ kí ẹni tó lọ sọ pé òun náà òun ò tako sọ pé ló fi ṣe òun náà tó náà òun náà sọ pé nǹkan yẹn dé bóyá kẹtù tòun tàbí méjọ tòun tàbí kẹmí nínú oríṣi kò ní jẹ́sẹ̀ lẹ́yìn ẹni tí ò bá ti sọ pé ẹni tó ṣe nǹkan ẹ̀ tẹ́gí ni ó ṣe tó dà. ṣùgbọ́n tó wá pẹ́ ní ẹlẹ́kẹ̀kẹ́ náà lọ sọ́sìkò ìdìkà àmì òṣùgbò lòdì ju torí pàṣẹ sọ́rọ̀ ní sábẹ́ tẹ́gí ni ó kàwé ṣe. tó àwọn ọ̀sẹ̀ yìí tẹ̀ bá gbọ́ yé dáadáa tó fẹ́ sí so àwọn àpáàtì wọn fẹ́ mú wá sí àwọn contemporary issues wọn fẹ́ mú wá sí àwọn mọ̀sáì lùkù gbogbo àwọn nǹkan tí mo fún yìí mo kàn fún yìí ní general principle bí ẹ̀ ṣe fẹ́ wú ọ̀rọ̀ ọ̀sán wọn ló fẹ́ kó dùn máa tẹ̀lé ọkùn ètò ìwà ọlọ́ọ̀bá láàrin pé ẹ sí lọ sí pẹ̀lú nǹkan tí a kò sọ àtàrí tí wọ́n fi ọdún rẹ̀ pé kásẹ̀ yìí bá lù náà bá lù kó àrùn kẹ̀lé àrùn kẹ̀lé kùránì kíkà ìbáàdà bẹ́ẹ̀ bọ́ ó sì wà nínú ẹ̀sìn wa wípé lẹ́yìn sàmì nà mọ́nìlàmì ìtàbọ̀n nà mí kọ́kà ẹnikẹ́ni tí kò bá kàlùkù án dáadáa lẹ́yìn sọ́lá fàdé òsì lórí sunna dáadáa lẹ́yìn kùránì ẹ̀ka kùránì pẹ̀lú òwò dáadáa ọlọ́run bá wà fún wa lóòjì ara lọ nínú àgbẹ̀kùn. Nàá ṣé bákan náà lọ́wọ́ ṣe dá. Ẹni tọ́lọ̀ bá bá fún ní ohun. Ẹni ìran tọ́lọ̀ bá bá fún ní ọ̀rọ̀. Tó bá ka Àlùkùránì bẹ́ẹ̀ lábẹ́ títù rẹ̀. Ẹni ìran ohun tọ́lọ̀ bá bá fún ní ọ̀rọ̀ ìrẹ̀ lọ́rùn láti ka Àlùkùránì tí yóò fi wu ọkàn gbọ́ tí yóò fi wu etí gbọ́ lábẹ́ títù kílẹ̀ ìwọ̀n. àwọn afọ́nà àfẹ́sọ̀ sọ̀rọ̀ láàrin ọ̀sán bẹ̀rẹ̀ ó ní kí Abdullahi bin mọ́tò bin mọ́tò ó kà sọ̀rọ̀ àǹtẹ̀ abẹ́kù abẹ́kù mọ́tò nínú tó táwọn afọ́fọ́ rẹ̀ ni pé nínú òdì wọ́n lè fi sọ pé abẹ́kù mọ́tò tó ta pọ̀ wọ́n tún ní pé aláàtàánú rẹ̀ pọ̀ nípa àmọ̀tàmùkà pẹ̀lú òdòdó. من أراد أن يقرأ القرآن كما أنزل محمد فليقرأه بقراءة ابن أم عمرو. عرفت الله تعالى ما كان القرآن دي ولا ما في السكالة bí abdullahi illallah Alaihi Wasallam nanti jauh dari Betul dia ah, ada gitu. Naka. Tawara di kala ari wata ko ma do ari ka dada. Kalau ba ko Ọlọ́run pẹ̀lú tẹ́kùn tá a bá gbọ́ yóò fa etí wá káàkà á gbọ́ bẹ́ẹ̀ fún ẹ̀ka kòrán fún ẹ̀ka gbọ́ àbúrò kòrán fún wa tó jẹ́ ìsìnkú fún wa kẹ́mi wọ́n ara náà tààrà sí lára pé èèyàn ti lọ pẹ̀lú ọba wọn kó lè máa lè dá èkó wa. nítorí pé níbi kíkà yẹn ọlọ́run bá ní àwọn tó yẹ pé tí wọ́n bá gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba kọ́jà tún lè yá àlẹ́ yìí àyà ìdá tún lè yá àlẹ́ tí wọ́n bá kà fún wọn àwọn tó yọ kà wọn tí wọ́n bá kà lé tó kà tó ó gbúdọ̀ nílapa nínú kí ni o nílẹ̀ tó àwa wa ẹgbẹ́ kókó lọ fún àárẹ̀ tó kà abẹ́tò lọ fún àkàrà wa káwà nígbà tá a fẹ́ gbọ́ àkọ́ àárẹ̀ kó lè bàjẹ́ pé yóò tẹ̀kí ni o yóò nílapa kéèyàn ká kọ̀ náà kẹ́nìkan ọmọ kọjá pé ọlọ́run bá kẹ pẹ̀lú ohun tó ka kọ̀ náà ẹnìkan wá bẹ olówó púpọ̀ oníkàkà lọ́rọ̀ ìlú máa fi ló ti tẹ̀ ká gbogbo ọ̀nà tí ọba ti kùmọ̀ dá kùmọ̀ dá tó jẹ́ pé yóò dùn gbọ́ ní ti ẹni tó fẹ́ gbọ́. bákan náà ìtumọ̀ yóò tẹ́ ọkọ̀ tẹ̀lé ọ̀dọ̀ àwọn tó ń bọ̀ ká. tó gbé wọ́n gbọ́ ó wọ ìlú wọn kó dénú ọ̀sán wọn ó ní ìlànà àwọn àwọn ọ̀gá yìí ẹ̀ka gbọ́ ìtọ́jú ìyàtọ̀ wọ́lù a sì mọ dára wa padà orí àdídù àwọn àwọn lórí kí ni lórí àṣídá àwọn òdòdó àwọn ọmọ àwọn ọmọ ọmọ ìbánisí kó ìjọba dàrí o àwọn òdòdó وصلى الله وسلم على محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله Thank you.